الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفي بسم الله الرحمن الرحيم alhamdulillah thumma salatu wa salam ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó kalẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlekè ọlá kó máa bá ní ṣàlékún àgbéga fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ tẹ́ fi ń gbóhùn wa lórí afẹ́fẹ́ kọ́lọ́n kó máa bá ní ṣe dáadáa fún wọn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa ibrahim ahmada tijani tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ kó jẹ́ kí àwọn òbí kan jèrè ọmọ wọn láyé àtọ̀run kó o sì mọ bá ní sàlékún dáadáa fẹ́nìkọ̀ọ̀kan wa náà. ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa abdulwarif ọládìtì bismillah. kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam alimuslim akuli muslim. Al Rawahul Bukhari, you are Muslim. Translation The Prophet of Allah, peace be upon him, said, A Muslim is a brother to another Muslim. Transmitted by Bukhari and Muslim. Lesson from the Hadith 1. It emphasizes Islamic brotherhood. 2. Muslims should not fight one another. 3. Muslims are brother to one another, irrespective of tribes. Ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ kó o jẹ́ kí wọ́n soríire tó pọ̀ láyé àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹ̀yin arúsìn ọlọ́run àmọ̀ tó ń tẹ̀ síwájú náà lórí àlàyé tá à ń ṣe é bọ̀ nípa ìmúra abala obìnrin òun la dé nínú apá kẹfà tí ó ń lọ yìí òun la ti fẹ́ ṣe àlàyé lórí àwọn mọ́jẹ̀mú tí à ń bá bọ̀ a ti dúró lórí mọ́jẹ̀mú tó ń sọ pé aṣọ ìjáàbò obìnrin kò je jẹ́ èyí tí yóò ní pàfúùmù kò gbọ́dọ̀ jọ rárá ẹlẹ́karùn-ún allah yushbiha libasa rijal àṣẹ ìjáàbù kò gbọ́dọ̀ jọ aṣọ ọkùnrin obìnrin ò gbọ́dọ̀ wọ aṣọ ọkùnrin rárá n ló fi já sí pé nínú ìlànà ẹ̀sìn kò dáa tó kóbìnrin ọmọ wọ ṣòkòtò ní ìwọ̀ táwọn ọkùnrin ń wọ̀ ẹ gbọ́ yé dáadáa nínú ìlànà Islam obìnrin ò kí ń wọ ṣòkòtò ní wíwọ̀ tọkùnrin máa ń wọ ṣòkòtò tí yóò wá wọ ṣòkòtò yóò ara wọ aṣọ kan bí ọmọ ìyá ṣẹ́ẹ̀tì tó kẹ̀ tóbi díẹ̀ sí lókè tá a máa rí ṣòkòtò pé ṣòkòtò ni sísítà ìwọ ṣòkòtò ni wúmù yìí ìwọ kò dáa tó ṣòkòtò tó bí n lè nínú Islam tí Islam yọ̀ǹda òun lè tí yóò wọ̀ sábẹ́ ẹ̀jáàbù tí ò ní yọ ọ́ rárá tí jáàbù ó ti boru ṣòkòtò mọ́lẹ̀ tẹ́nìkan kan ò ní í mọ̀ wípé ó wọrú ṣòkòtò yìí èyí ń lọ dáa tó bá ti á di bóbìnrin náà ń wọ ṣòkòtò tá à ń rí kọ̀ dáa tó àbóbìnrin náà wá ń múra bí ọkùnrin pẹ̀lú àwọn nǹkan míì tá a mọ̀ pé ọkùnrin òun ni wọ́n ṣerú eléyìí fún ká mọ̀ wípé ìyẹn èé ṣe ìjáàbù èyí tọ́já sí pọ́lọ̀ bá àlékè ọlá tó yọ́nú sí lànàbì ṣe ń sọ nínú àdìsí abdullahi ibùnà abbas tá a ṣàlàyé kọjá pé làánà rasulullah sallallahu alayhi wa sallam alimutashabihina mina rijali bin nisa walimutashabihati mina nisa bin rijal àṣé ànábì ó ṣẹ́bilé ó gégúnlé àwọn obìnrin táwọn náà tí wọ́n ń jọ ọkùnrin nínú ìmúra wọn torí náà ká ṣọ́ra obìnrin ò gbọ́dọ̀ máa wọ aṣọ bíi tọkùnrin tàbí kóbìnrin náà kọ́ wá máa gé irun naa kóun náà máa gé kọ́ọ̀tì obìnrin èyí máa gérun nínú ṣẹ̀ríà kórìíra kóbìnrin ó ṣe kí ni o kọ́ máa gé irun rẹ̀ hadith ń bẹ lórí eléyìí obìnrin mùsùlùmí ó lè kó irun rẹ̀ ó lè dirun rẹ̀ àtàwọn ọ̀nà míì tó bá tún bá tọlọ́run ọba ọba àlékè ọlá mu eléyìí jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé nínú àwọn májẹ̀mú ẹlẹ́kẹfà allah yushbiha libasal kafirot àáfàá ni aṣọ obìnrin ò gbọ́dọ̀ jọ aṣọ àwọn kẹfìrí lóbìnrin kò gbọ́dọ̀ jọ aṣọ àwọn obìnrin tí ọ̀gbọ́ ló ń gbọ́ tó o bá ti rí pásọ kan àwọn aláìgbọ́ ló ń gbọ́ lóbìnrin òun ni wọ́n ń wọ̀ ọ́ jàmọ́ ẹ̀yà ajá sọ́ra àdífì abdullahi bọ́nà amúrù bọ́nà as kọ́lọ́mbà ní kẹ́ bàbá àtọmọ ọ ń bẹ lórí eléyìí tí ìmáàmù wa muslim àti ìmáàmù nasa'i àti ìmáàmù ahmed tí wọ́n gbà wá wọ́n ní bànàbí sallallahu alayhi wa sallam rọ́ Rasulullahi sallallahu alayhi wa sallam abdullahi bọ́nà amúrù bọ́nà àṣì ló ń sọ̀rọ̀ yẹn pé ànábì ó rí àláyà ó rí lára mi thawbayi ó rí àwọn aṣọ méjì kan màsfàrọ́yìn tó jẹ́ pé àwọn aṣọ yẹn rèé ọfẹ́ ẹ̀sùn àwọn aláwọ̀ yẹ́lò fẹ́sífẹ́sí fakọ́l ànábì wa ń ṣàlàyé pé inna hadhihi thiyabul kuffar fala telbasuha so ríro àwọn aṣọ tó wọ̀ yìí aṣọ àwọn aláìgbọ́lọ́ngbọ́ ni mọ́ wọ̀rú ẹ̀ làwọn àáfàá ṣe wá ń ṣàlàyé pé gbogbo aṣọ tó bá ti lè jẹ́ aṣọ aláìgbọ́lọ́ngbọ́ aṣọ tá a bá ti rí páwọn tí máa ń wọrú eléyìí àwọn ẹni èṣù ni máa ń wọ kéèsà àwọn ẹni ọlọ́run àfẹ́ kóbìnrin mùsùlùmí kóun náà máa wọ irú rẹ̀ ẹlẹ́keje aláyẹ̀kú náà lè bá aṣà ṣòhùrọ̀ àáfàá ní aṣọ ìjáàbù tí yóò bàtọ̀ lọ́hùn kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tóbìnrin ọ̀wà wọ̀ tí ọ̀wà jẹ́ kó jẹ́ pé gbogbo ayé ní ọ̀sáré dàmà eléyìí ọwà níbàámu sílànà ọlọrun aṣọ tí ọ̀sà tó jẹ́ pé all eyes will be on her ká sọ̀ra gbogbo ìjáàbù tá à ń wọ à ń wọ̀ nítorí ìtọ́lọ́run ọlọ́run sì ń bẹ́ńbẹ́ tí ọ̀sán wálẹ̀ sàn pẹ̀lú àlìjánná Firdaus. afọ àfáwà abdullahi ibùnà umar kọlọmbà ní kí bàbá àtọmọ náà ń bẹ lórí eléyìí tánàbí sallallahu alaihi wasallam tó lẹ́yìn tó bá máa ń wọ aṣọ tí wọ́n fi máa nílé ayé ń bì labisa fi dunya albasahu llahu thawba mudhilla yawmal qiyama àsẹ́ni tó wájá sí pé aṣọ àwà ń bẹ̀ máa wọ̀ yọ sáwùjọ kan báyìí wọ́n ti mọ̀ pé òun ló débẹ̀ aṣọ yẹpẹrẹ lọ́lọ́run ọ̀wọ̀ tó bá dijọ́ ọ̀gbìn lẹ́yìn ìgbà náà ni wọ́n wà wọ́ lọ sínú iná bó ṣe wà náà àdìsí àfáà wa Abu Dawud Ibn Majah tí àwọn àfáà sì ní hadithun hasan hadisi tí ó dáa ni kọ́lọ̀ ń kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ èyí tó wá jẹ́ ẹlẹ́kẹjọ tó parí rẹ̀ òun náà ni ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ púpọ̀ òun ni pé àyẹ̀sùtùrọ̀ jẹ̀mí albadan kí a sọ ìjáàbù kó gbogbo ara. kó bo gbogbo ara obìnrin àáfàá ní àyàfi wípé ìlà ànáwó tó lè fàfilèwájú wàlùkàfàì lẹ́yìn páwọn onímọ̀ kẹfì máa ra wọn lórí pé tójú bá yọ ọ́ lẹ̀ àtọwọ́ ń kọ́ a dẹ̀ ti sọmaráìsì tó jọ bẹ́ẹ̀ nínú àwọn èyí tá a ti sọ kọjá ṣùgbọ́n kùlà aṣọ tùlùkọ́ọ̀lù táwọn afáàfẹ́ fàyọ ni pé aṣọ tóbìnrin mùsùlùmí ọwọ́ yóò bò láti ibi irun orí ẹ̀ dé ìkànnà ẹsẹ̀ rẹ̀ òun ni ìyẹn ló túmọ̀ sí wípé obìnrin ò fi nǹkan kan lẹ̀ nínú àwọn ìhòòhò rẹ̀ kọ́lọ́n kó fún wa ní àgbọ́yọ́ rẹ̀ ẹ wá jẹ́ ká tún máa wo àwọn àdájọ́ kọ̀ọ̀kan tó tún jáde lábala ìmúra obìnrin àáfàá lára tóbìnrin tún gbọ́dọ̀ gbọ́yé lábala àmúra òun náà ni taharimu wesley shah bó ṣe jẹ́ èèwọ̀ kóbìnrin ọ máa fi ran kọ́ran obìnrin mùsùlùmí ẹ̀ máa fi ran kọ́ran torí pé ó ti wà nínú àdíìsì tànàbí sallallahu alaihi wasallam tó ń jẹ́ pé làánà lọ́wù lìwásílà wàlmọ̀ọ́sùlà níbòmíì wàlmọ̀ọ́sílà gbogbo obìnrin tó bá ń fi rún kún irun àtẹni tóun náà ń bá wọn fi rún kúnrun iṣẹ́ tóun ń ṣe òun ni kó máa bá wọn fi attachment kúnrun kó máa fi Bob Marley kó máa fi kún irun irú àwọn iṣẹ́ tóun ń ṣe tó fi ń rí owó tí fi ń jẹun òun leléyìí irú ẹni tó bá já pé n tó fi ń jẹun rèé à wàhálà ń bẹ tó bá di ọjọ́ ìgbéǹde alkiyama kọ́lọ́n kó là wá àfẹ́ kóbìnrin ọmọ àfihànkùnrin rárá lóbìnrin tó fẹ́ jẹ́ ẹni ọlọ́run ìwọ̀nba ọrùn tó kódà àti rí láyé ànábì tóbìnrin kan lọ bá nàbí pé ọmọ òun àwọn fẹ́ sìn lọ ilé ọkọ kò sẹ̀ nírun lórí ṣé kò wọ́n bá a fi ran kọrun ànábì ni wọ́n máa fi ran kọrun torí pé ọlọ́run ṣẹ̀bi ilé àwọn tó ń fi ran kọrun àtẹni tí ń bá wọn fi ìran kan ìran ká sọ́ra fún eléyìí ìyẹn jẹ́ kókó kan nínú àwọn kókó míì tó ní í ṣe pẹ̀lú ìmúra obìnrin tá a gbọ́dọ̀ mọ́ sọ ọ̀rọ̀ débẹ̀ àbí àwọn ọ̀ṣọ́ obìnrin tá a gbọ́dọ̀ má sọ ọ̀rọ̀ débẹ̀ òun ni tó ní í ṣe pẹ̀lú kọ́sùrù ṣáàr kóbìnrin mùsùlùmí kó gé irun rẹ̀ kéré eléyìí náà kò dáa tó rárá obìnrin mùsùlùmí èè máa gérun tí èè bá ṣe pé wàhálà kan ṣẹlẹ̀ ọlọ́run má jẹ́ àríjàmbá mọ́tò tí wọ́n á fẹ́ sọ operation fún orí ẹ̀ ọyẹ ẹ bá fa irun ẹ̀ àbí ẹ bá gé e kó dínkù díẹ̀ àáfàá lóbìnrin mùsùlùmí o tó bẹ̀rù ọlọ́run kò gbọ́dọ̀ máa gé irun rẹ̀ wọn à ń fẹ́ kóbìnrin ńlọ́fà tó yẹ pé kódà a rí inú àwọn onímọ̀ tí wọ́n lo àdìfì yẹn gan pé téèyàn bá bí ọmọ kékeré gan ní ọjọ́ súná tá a máa ń fa orí gan lọ́rọ̀ àwọn àáfàá ṣe tún pín méjì sáà máa fárun ọmọ obìnrin àbá ní fa ṣùgbọ́n ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ ò lè tó láti yanjú eléyàn kí la fẹ́ lò ń bẹ̀ ni pé kóbìnrin ọmọ fárun ẹ̀ àbí kọ́ máa gé kúrú eléyìí ọ̀dà nínú ẹ̀sìn Islam kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká gbọ́ tọ́lọ́run yé ọlọ́run sì san wá ní ẹ̀san olóore tìró àáfàá lóbìnrin náà lè le tìró kò sí ní tó burú ń bẹ̀ pàfúùmù òun lóbìnrin ò gbọ́dọ̀ lò gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a ti ṣe kọjá ká gbọ́ eléyìí náà yé bákan náà òun ni ọ̀rọ̀ àlùwáṣímù ká máa ya nǹkan sí ọwọ́ nínú tọ́kọ́mọ̀ ńlẹ̀ yorùbá ni bóyá nìkan fẹ́ lọ dábẹ́ fọmọ rẹ̀ wọ́n àlẹ́ nìkan fẹ́ gba ìkíní e, kan sára wọ́n yọ lè ya oríṣi àwọn kan tẹ́ wọ́n tán máa ń yà sára yẹn ká fi nǹkan ya ara tàtú eléyìí ọ̀bà lánàá ẹ̀sìn mu torá ti rádìífì náà tànàbí lọ́lọ́run ṣépè fún aluwaṣímọ̀ wàlìmùsítáṣímọ̀ obìnrin tó ya nǹkan sára ọlọ́run bínú sí ọsẹ bílé ẹni tó bá yarú nǹkan sára náà ọlọ́run bínú sóun náà ó sì ṣẹ̀bi lé òun náà ká sọ́ra obìnrin yìí máa ya nǹkan sí ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni irun péńpéjú sharol hajib irun péńpéjú obìnrin nínú àwọn nǹkan tíṣẹ̀rí àfẹ́ni ká má fa ká fi ilẹ̀ ń bẹ̀ ká má fa irun ìpéǹpéjú wa kọ́ wà ń bẹ́ẹ̀ bó ṣe wà ìyẹn nìlànà tọlọ́hún fóbìnrin àáfàá nínú nǹkan míì tó tún jọmọ́ ọ̀sọ́ obìnrin òun ni àlẹ́hìnà làálì làálì kò sí ní tó burú nínú ṣẹ̀ríà kóbìnrin ó ṣe kí ni o kó lo làálì tọkọ rẹ̀ bá nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n sì máa ń fi soge nínú àwùjọ tiwọn ṣùgbọ́n a ti rí nínú àwọn obìnrin tí èèlò làálì pàápàá ìyàwó ànábì àsálàm ìyàwó Aisha ó lóun ò kí ń lo làálì torí pànábì àsálàm tọ́jú lólùfẹ́ òun la yuhibbu kò nífẹ̀ẹ́ rẹ̀ àṣewọ́tọ́ ọba jóbìnrin náà tí wọ́n bá nífẹ̀ẹ́ oge kan tọkọ rẹ̀ ò bá nífẹ̀ẹ́ rẹ̀ nínú kọ́ ọbẹ̀ tí ó fi nífẹ̀ẹ́ rẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ kọ́ ọ má ṣe irú oge yẹn kọ́ mọ̀ jẹ́ pé yẹn ni wọ́n máa da ilé rú àtàwọn ìlànà míì àtàwọn àdájọ́ míì tó tún pọ̀ lórí ọ̀rọ̀ oge ṣíṣe obìnrin abẹ́lọ́n ọlọ́run a lè tẹ̀lé ìlànà rẹ̀ áàdùn olórí tó ní í ṣe pẹ̀lú ìmúra ní apá kẹfà yìí ààbọ̀ sínú agbọ́nrin míì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run abẹ́lọ́n kó jẹ́ kó wúlò fẹ́ni tó sọ àtàwà tí a gbọ́ tí wọ́n bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ilé ẹ̀kọ́ mufilion high school àwọn náà so nígbọ̀wọ́ ètò yìí wọ́n ní ká bá wọn kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí annual Ramadan lecture ẹlẹ́ẹ̀kan lọ́dún tí ilé ẹ̀kọ́ náà máa ń ṣe yóò wáyé ní ọjọ́ Saturday May eighteen two thousand and nineteen nínú ọgbà ilé ẹ̀kọ́ wa níbi tí àwọn sars wa Abdulkabir Muhammadu Awal tán jẹ́ ìmáàmù fún Adọ́gba Central Mosque nílùú ìbàdàn bíi ibẹ̀ ni wọ́n ti máa bá wa sọ̀rọ̀ nípa ìgbà líle ojútùú òní ẹ̀sìn islam ló wá sí aago mẹ́wàá àárọ̀ ìdánilẹ́kọ̀ọ́ náà yóò bẹ̀rẹ̀ a máa retí gbogbo yín o àìbá àwa mọ̀ ẹ lè fẹ́ mọ̀ nípa ilé ẹ̀kọ́ ìtorí ètò ìgbanisílé ẹ̀kọ́ ń lọ lọ́wọ́ a sì gbé lórí first come first served òun ni ẹ lè fẹ́ mọ̀ wá sílé ẹ̀kọ́ yìí àbẹ́ ẹ fẹ́ tiẹ̀ béèrè tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la ìmìlẹ̀rẹ̀ islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.